lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba allah àtọrọ àsọ̀láàtù fún òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọbẹ̀ allah subhanahu wa ta'ala lẹ́yìn tí a tún máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ ní alẹ́ yìí abẹ́ allah kó ṣe ní sábàbí dáadáa fún ìdílé ẹnìkọ̀ọ̀kan wa kó sì fi ṣe àtúnṣe wa kó sì bá wa fi sínú òṣùwọ̀n iṣẹ́ olóore wa. برحمته يا أرحم الراحمين bẹ́ẹ̀ gbogbo wa ṣe mọ̀ wípé afọkànsán wa lórí ìdánilẹ́kọ̀ọ́ onígbàdégbà tí ń wáyé yìí òun náà ni láti àwọn kùdìẹ̀kudiẹ nínú ìdílé ẹnìkọ̀ọ̀kan wa nítorí pé tí ìdílé bá ti dáa àwùjọ ó dáa tí ìdílé kó wá bá dáa ọkàn ó balẹ̀ àwùjọ ó dáa ọmọnìyàn náà dá abẹ́ Allah subhanahu wa ta'ala kó lo àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ní sábàbí àtúnṣe fún àwa tí a ń sọ̀rọ̀ àti fún gbogbo etí tó ń gbà bọ̀ wá lápapọ̀ mafhumu tabi'ati nisa hidayatun min bayti rasulillahi sallallahu alayhi wa sallam kágbàgbọ́ yìí ìṣẹ̀dá àdámọ́ bọ́lọ́wọ́n ọba aláà bó ṣe dá àwọn obìnrin eléyìí kò lè yé wa àfi kí a fẹsẹ̀ kan dé inú ilé anabi sallallahu alayhi wa alayhi wa sallam torí pé khayru man tazawwaja ẹni tó lóore jù nínú ẹni tí ó fẹ́yàwó tó sì ṣe dáadáa sí àwọn ìyàwó rẹ̀ tó sì ní àṣeyọrí èyí tí ò láfiwé nípa ìdílé aláyọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ti ṣàánú àwa mùsùlùmí pẹ̀lú púlùgbé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam dìde fún wa kó máa jẹ́ àríkọ́ṣe wa lérí gbogbo àlámàrí pátá ẹnìkan ò ní sọnù nínú agbo Islam àfikún dágun ńlá sí súnà ànábì sallallahu alayhi wa sallam ẹnìkan ò sì ní ṣoríire ẹnìkan ò ní láṣeyọrí láyé àtàlùkẹ́yàmá nínú ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam àyàfi kó ní tọ́hún dìrọ̀ mọ́ súnà anabi sallallahu alayhi wa sallam lórí gbogbo ètò ìgbésí ayé rẹ̀ ọ̀kan nínú àwọn nǹkan tó yẹ ká kọ́ púpọ̀ tó sì yẹ ká dìrọ̀ mọ́ nípa anabi sallallahu alayhi wa sallam òun náà ní bóòlù anabi ṣe mójútó ìdílé rẹ̀ sí lábẹ́ ìmọ̀ ilé yìí òun náà ní ká gbàgbọ́ yé ìṣẹ̀dá tọ́lọ́wọ́n bá da obìnrin látara ìrírí àti àwọn nǹkan tí máa ń tóni létí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí a bá ti fẹ́ obìnrin a máa ń ní láníyàn wípé ẹni tó pé tí kò lábàwọ́n la gbé sílẹ̀ bẹ́ẹ̀ náà nígbà míì obìnrin náà máa ronú pé tóun bá ti fẹ́ ẹnìkan bóyá nítorí pé onítọ̀hún ti jẹ́ àfáàní àbójẹ́ ustaz àbójẹ́ tó tiẹ̀ ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ yóò ti ronú wípé ànábì ọlọ́run ló gbé òun sílẹ̀ eléyìí a máa ṣokùnfà àìmọ́gbọ́ra ẹni yé àbí àfọkànsùn tó tayọ ibi tó yẹ kó mọ̀ eléyìí ló fà á ìdánilẹ́kọ̀ọ́ ti alẹ́ yìí yóò lọ sí agbọ́nrin tọ̀bí àtúnisà àdámọ́ tí Allah subhanahu wa ta'ala tó dá àwọn obìnrin. Àkọ́kọ́, a mọ̀ wípé Anisa ṣàkọ́ ikú Rijal àwọn obìnrin tá a rí yìí ọlọ́run ọba wa ta'ala ó dá àwọn obìnrin a wọ́n lè máa jẹ́ mọ̀rẹ́ni kejì fún àwọn ọkùnrin kama fi hadithi ummina Aisha radiyallahu ta'ala anha bẹ́ẹ̀ bó ṣe wà nù hadithi ya Aisha kọ́lọ́run ọba kí ó bá yọ́nú sí wọn nígbà tí wọ́n béèrè béèrè kan lọ́wọ́ anabi sallallahu alayhi wa tí ìyàwó mùsùlẹ́yìn táwọn náà المرأة ترى ذلك عليها غسل tí obìnrin bá sùn tó bá rí nǹkan omi lára rẹ̀ látara àdùn nínú àlá tó lá ǹjẹ́ òun náà wẹ̀ bí kọ́ọ̀lá náà anábìnrin bẹ́ẹ̀ ni yóò wẹ̀ innama nisa'u shaqa'iqu rijal akhrajahu abu dawud wa tirmidhi anabi sallallahu alaihi wasallam ibà anábìnrin sọ ọ̀rọ̀ náà wípé dájúdájú àwọn obìnrin àkejì ni wọ́n jẹ́ fún ọkùnrin ìyẹn túmọ̀ sí wípé ọkùnrin ò tí ì ní pé àfikóbìnrin ó wà pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin ò lè pé àyàfi kí ọkùnrin kó máa bẹ pẹ̀lú rẹ̀ àwọn àfáà tí wọ́n máa ń ṣàlàyé ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam pàápàá jùlọ níbi agbègbè ìtumọ̀ èdè àfáà ibn Manzur àfáà almanawi wọ́n ní shaqa'iqur rijal أي أنها نظائر الرجال وأمثالهم في الأخلاق والطباع والأحكام wọ́n ní أكيد نواجه tẹ́ rí yẹn akéjì ni wọ́n jẹ́ fún ọkùnrin àwọn náà dàbí ọkùnrin níbi ìwà bọ́kùnrin ṣe jẹ́ olódodo obìnrin náà ń jẹ́ olódodo bí ọkùnrin ṣe jẹ́ olùgbàgbọ́ obìnrin náà ń jẹ́ olùgbàgbọ́ bí ọkùnrin ṣe jẹ́ olùbẹ̀rù ọlọ́run obìnrin náà máa jẹ́ olùbẹ̀rù ọlọ́run bákan náà wọlùtìbá àwọn àdámọ́ kan bẹ tó ṣe wípé bó ṣe wà fọkùnrin náà ni ó wà fún obìnrin ọkùnrin ń sùn obìnrin ń sùn ọkùnrin ń gbàgbé obìnrin ń gbàgbé ọkùnrin ń jẹun obìnrin ń jẹun bákan náà a bá fẹ́ ìdájọ́ tó rọ̀ mọ́kùnrin náà ni ó rọ̀ mọ́ obìnrin eléyìí ni àlàyé ti àwọn àfa àsopọ̀ tilẹ̀ jẹ́ pé àfa wa ṣe àlẹ́ àwọn náà wá fi àdáyẹnrí kan sí tí ó fi jẹ́ ká gbàgbọ́ yé àkórí ọ̀rọ̀ tí a fẹ́ sọ ní alẹ́ yìí pé àṣẹ àwọn àdámọ́ kan ń bẹ tí ń bẹ fún obìnrin nìkan tí kò sí fún àwọn ọkùnrin. àfáà ṣẹ́gun alẹ́ rahmatullah wọ́n ní falmaana wallahu alam wọ́n ní ìtumọ̀ pé mọ̀rẹ́ni kejì ni obìnrin jẹ́ fún ọkùnrin àbí akéjì ni obìnrin jẹ́ fún ọkùnrin. wọ́n ní annahunna مثيلات الرجال فيما ṣọ́ra الله wọn láwọn obìnrin tẹ́ rí yìí wọ́n ṣe dọ́gbandọ́gba pẹ̀lú ọkùnrin níbi àwọn òfin ọlọ́run wa fīmā manaḥa Allāhu lahunna min al-ni'am àwọn ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fọkùnrin ọlọ́run ṣe fáwọn obìnrin náà ọkùnrin alówó obìnrin náà máa ń lówó ọkùnrin á dúkìá obìnrin náà á dúkìá. illā mastasnāhu ash-shāri' fīmā yata'allaqu bi-ṭabī'ati al wọ́n ní àyàfi ibi àwọn àyàfi kọ̀ọ̀kan bẹ̀ tí obìnrin ti yàtọ̀ sí ọkùnrin pẹ̀lú àlàyé eléyìí òun láfi láǹfààní láti lọ wo kí ni àwọn ìyàtọ̀ eléyìí tí ọba adẹ́dà tó dá mọ́ àwọn obìnrin tí wọ́n fi yàtọ̀ sí àwọn ọkùnrin ká wá nímọ̀ nípa àwọn ìyàtọ̀ tó ń bẹ lára àwọn obìnrin yìí eléyìí yóò ràn wá lọ́wọ́ púpọ̀ bá a ṣe máa bá wọn lò bá a ṣe máa bá wọn gbé anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ń tọ́ka sí eléyìí fún wa ká lè mọ̀ wípé ìyàtọ̀ ń bẹ láàrin ọkùnrin àti obìnrin níbi àwọn àdámọ́ kọ̀ọ̀kan. afọ́wọ́ abu musa al-ashari radiyallahu ta'ala anhu kọ́lọ́wọ́n kí ọba ayọ́nu sí wọn nínú hadith tí afọ́wọ́ imam al-bukhari tí wọ́n gbà wá ọ̀nà kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba sọ báyìí pé kamala mina rijali kathir àwọn tó pé ó pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ nínú àwọn ọkùnrin tí wọ́n pé lẹ́dàá walam yakmulu mina nisa illa asiyatu muratu fir'aun wa maryam bintu imran wa inna fadla aishata ala nisa. كفضل الثريد على سائر الطعام òṣìṣẹ́ ọlọ́run ọba ní tí a bá wo gbogbo obìnrin látòkè délẹ̀ kò sẹ́nì kankan tó pé nínú wọn àyàfi obìnrin méjì ta ni obìnrin méjèèjì náà áfíà ìyàwó firaun àti mariam tí ó ṣe ìyá ọmọbìnrin imran bó tilẹ̀ jẹ́ pé ọlá tó ń bẹ fún ìyàwó aisha ìyàwó anabi sallallahu alaihi wasallam lórí gbogbo àwọn obìnrin tó ṣẹ́kù bí ọlá tó ń bẹ fún oúnjẹ tó rẹwà jùlọ lórí gbogbo àwọn oúnjẹ tó kù ni rọwáwul bukhari imam bukhari mú wá nínú hadithi yìí arípa nabi sallallahu alaihi wasallam wípé tá a bá ń sọ nípa pípé ọlọ́run ò dá àwọn obìnrin kí wọ́n pé gẹ́gẹ́ bí pípé ti ọkùnrin bákan náà nínú hadith afọ́ asamra bin fundo ọ̀nà kọ́lá rasulullah sallallahu alaihi wasallam òṣìṣẹ́ ọlọ́run ọba ni inna al khuliqat min dila'in ó dájúdájú àwọn obìnrin tẹ́ ẹ rí yìí ọlọ́run ọba aláàdá wọn láti ibi ẹ̀fọ́n hà eegun ẹ̀fọ́n hà ọkùnrin lọ́lọ́run ti dá wọn. wà ìnàka ìtúrèd ìkọ́ mẹ́tàdínláì tó kẹsìrò ha. iṣẹ́ ọlọ́run ọba ni tí ìwọ bá wá fẹ́ dúró ń dúró pé ọkùnrin ni mí èmi la láṣẹ nínú ilé obìnrin o gbúdọ̀ pé ni ẹ̀fọ́n hà tó tẹ̀ yìí mo gbúdọ̀ nà lẹ́ẹ̀kan náà òjíṣẹ́ ọlọ́run ọba ni ó kàn fàdárì ha تعش بها رواه أحمد النبي صلى الله عليه وسلم ànábì ní máa fa rẹ lójúmọ́ra mùdára ẹ ọ̀nà ní ìtumọ̀ mùdára ọ̀nà ní ṣe láti lè jẹ́ kí inú ẹni kéèyàn ń ṣe nǹkan yìí fún ó dùn láti lè máa ṣàmójúkúrò ohun tó tóbi ká fi ẹnu kékeré sọ tí ó bàbàrà ká má sọ ọ́ bíi kú bàbàrà ìpè fàdáàrí ha tó àìṣìyà máa bá obìnrin rẹ lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú gbígbé mára tá àìṣìyà ha kò bà lè gbádùn ìṣẹ̀mí ayé pẹ̀lú rẹ̀ àkọ́rẹ́dẹ́wò ahmed afọ́ ahmed lágbàwá nínú rìwáyà mi anabi sallallahu alayhi wa sallam anabi ni kásùrù ha tọ́lákù ha kíkán tá à ń sọ yìí òun náà ní pé tó bá lè ṣe sùúrù bákan náà nínú ìgbà wa imam bukhari tí a fa Abu Hurairah tí wọ́n gbà wá qala Rasulullah sallallahu alayhi wa sallam òṣìṣẹ́ ọlọ́run ọba ni man kana yu'minu billahi wal yawmil akhir gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run àtijọ́ kẹyìn fala yu'zi jara ìwọ kò gbúdọ̀ fara ní alábàágbé rẹ̀ wastansu bin nisa'i khayran anábìnrin dáadáa dọwọ́ yín sí àwọn obìnrin fa innahunna khuliqna min dila'in dájúdájú á dá wọn láti bí ẹ̀fọ́n hà wà ìnà àwàjà ṣe fìdílà rí àlà ẹ̀fọ́n àti ẹ̀ṣìrí èyí tó tẹ̀ jù òun lèyí tó wà lókè jù èyí tó wà lókè gbogbo ẹ̀fọ́n àárín ibẹ̀ òun ni tán pè ní ribs àwọn ribs wa yìí èyí tó wà lókè rẹ̀ bó ṣe lọ sísàlẹ̀ sí òun ló fẹ̀ sí èyí tó wà lókè òun ló tẹ̀ jù èyí tó wà lókè tó tẹ̀ jù yìí ìgbẹ́ láti dá àwọn obìnrin fàyídà dàáptà tó kí muhu kàsàrtà tó bá dúndùn pé o fẹ́ na ẹ̀fọn àtúntẹ̀ yìí kíká ni ó padà kẹ́yìn rẹ̀ wà ń taraktahu lam yazal a'was tó bá sì fi sílẹ̀ tó lóòní túnṣe níṣe ni yóò máa tẹ̀ kọ̀kọ̀ sí i fastawso bin nisa'i khairan ànábì dáadáa dọ́wọ́ yín o sí àwọn obìnrin. àwọn olùmọ̀ hadith wọ́n ṣàlàyé fún wa pé hadith yìí ó ń tọ́ka sí wípé tọ̀bí adama àdámọ́ tí ọlọ́run bá dá àwọn obìnrin ó yàtọ̀ sí ti àwọn ọkùnrin obìnrin ẹni tó ṣe wípé ibi tó ti rò pé yóò ṣe dáadáa púpọ̀ ó lè má ṣe dáadáa rárá ibi tó ti rò wípé kò ní ṣe dáadáa ó lè ṣe dáadáa níbẹ̀ nítorí pé àdámọ́ tí a dá wọn kò sí ẹni tó pé nínú àwọn obìnrin bá dá síbì kan wọn kò síbì kan tí wọ́n bá pé níbìkan wọn ṣẹ́kù láàyè míì eléyìí kì í ṣe àléébù rárá bó ṣe fún obìnrin tí kì í ṣe wípé ọlọ́run dá obìnrin bẹ́ẹ̀ kí ìgbésí ayé lè rọrùn fún àwọn ọkùnrin nítorí pé tí ẹnìkan ò bá jẹ́ ewúrẹ́ kẹ́nìkan jẹ́ àgùntàn àti jọjọ gbé yóò sọ̀rọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ó jí kí ilé òye wa náà Al-Qur'an ìpèbìnà wílé mujtama wal insani láti lè rí àwùjọ ọmọnìyàn tó nítumọ̀ a gbúdọ̀ dá ọkùnrin bá a ṣe dá wọn bẹ́ẹ̀ sì ni a gbúdọ̀ dá obìnrin bí a ṣe dá wọn ọlọ́ni ya ayyuhan nas ọlọ́ni mo pè yẹn yàn inna khalaqnakum ọlọ́ni yín ọlọ́run ni kò sọ pé ọlọ́run dá wa látara akọ pẹ̀lú àdámọ́ tó ó sì dára wa látara abo pẹ̀lú àdámọ́ tó dámọ́ abo àdámọ́ takọ àti tabo ní ó papọ̀ tá a fi lè rí àwùjọ ọmọnìyàn tó ní ìtumọ̀ àwọn nǹkan tí a fẹ́ máa ma sọ yìí nípa àdámọ́ àwọn obìnrin á mú jáde láti inú Al-Qur'an àti láti inú sunna anabi sallallahu alayhi wa sallam àti ọ̀nà wo lànàbì fi bá àwọn obìnrin rẹ̀ lò pẹ̀lú àdámọ́ yìí. àkọ́kọ́ nínú àwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa àdámọ̀ obìnrin òun náà ni àdọ́àfú àìjìbìlì yìí àdámọ̀ obìnrin òun ni kí obìnrin kó má ní agbára fitafita gẹ́gẹ́ bí ọkùnrin ó ṣe ṣe kárí nínú obìnrin tí ó ní agbára púpọ̀ ju ọkùnrin lọ ó ṣe ṣe kárí ṣùgbọ́n èyí tó pọ̀ jù ládàámọ́ ó ní kí ọkùnrin ó ní agbára ju obìnrin lọ èyí ni ló pọ̀ jù nínú àdámọ́ nítorí pé iṣẹ́ tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó gbélé obìnrin lọ́wọ́ ìwọ̀nba agbára tí wọ́n bùkátà tí wọ́n fi ṣe lọ́lọ́run ọba fún wọn gbogbo ìgbà tí obìnrin bá ti ń fira rẹ̀ sípò ọkùnrin agara yóò dá nítorí pé agbára tí ọlọ́run ọba Allah kò lè ṣe déédéé bí agbára àti ọkùnrin ad-da'af wal-'ajz àdámẹ́ni tí ọlọ́run dá obìnrin ìdí nìyí tó yẹ pé ọlọ́run ọba ta'ala níbàámu sí sunna anabi a kò gbọ́dọ̀ la wàhálà bọ obìnrin lọ́rùn pàápàá jùlọ àwọn nǹkan tó ṣe pé tí ọkùnrin bẹ́ẹ̀ bá fẹ́ ṣe tìnira tìnira láò fi ṣe a kò gbọ́dọ̀ wàhálà bọ obìnrin àwọn obìnrin ni kí wọ́n máa ṣe tí a bá ti kọ́kọ́ máa dámọ́ tí ọlọ́run dámọ́ obìnrin ọ̀kan náà ẹ̀ ni àgbà àfú àlùjẹ̀bẹ̀lẹ̀ tí a bá wọnú Al-Qur'an Karim lórí abalẹ̀ eléyìí tí a ń sọ yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí a bá lọ sínú suratul Qasas suratul Qasas nínú Al-Qur'an Karim twenty three títí dé twenty nine gbogbo àwọn kan tí a fẹ́ máa sọ yìí àbá ń bẹ̀. àbá àfòlìkìtì lè lílẹ̀ àdámá naturally obìnrin ò lágbára bí ọkùnrin. àbòsí ńlá ó ní kí ọkùnrin ó gbé iṣẹ́ ọkùnrin ká gbé lé obìnrin lérí gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ láwùjọ wa lẹ́nu iṣẹ́ mi ìdọ́kùnrin ní ò lè ṣe wọn àti obìnrin síbẹ̀ eléyìí tako àdámá tí ọlọ́run dámá obìnrin nínú Al-Qur'an tí a bá wo ìtàn ànábì Musa nígbà tí ànábì Musa alayhi salatu wa salam tó kúrò ní ilẹ̀ Egypt Misra nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ tó sá kánà bá pa ọlọ́run wà lámà wàrúdà má a Madian ìgbà táwọn ànábì Musa dé ibi odò ìlú Madian wajada alayhi ummatan minan nas yasqun ó bá àwọn èèyàn rẹ̀ gẹ́gẹ́ tí wọ́n pọ̀ tí wọ́n ń pọn omi fún nǹkan ọ̀sìn wọn wa wajada min dunihim imra'atayn ànábì Mùsá wá rí àwọn ọmọbìnrin méjì kan táwọn ta kété tí wọn ò lè súnmọ́ ibi táwọn ọkùnrin pọ̀ sí tẹ̀dùdáàn wọ́n dá àwọn nǹkan ọ̀sìn wọn wọ́n dá wọn padà wọn ò jẹ́ kí wọ́n lọ sí ibi táwọn èèyàn yìí wà qala ma khatbukuma ànábì Mùsá bí wọ́n lè rè pé kí ló ṣe yín tẹ́yìn fi ta kété báyìí kọ́lẹ̀tà lànà sọ̀kẹ́ hàtà yóò sọ̀rọ̀ dọ̀à wọ àbúnà ṣẹ́kù kẹ̀lẹ́ wọn ni awọ́ òlè lọ́pọ̀ mi ó dìgbà tí àwọn ọkùnrin tí wọ́n bá kúrò lẹ̀. afọ́ abdulrahman sàádì ní tafsiri wọn wọn ni tẹ̀dùdáni ghanamahuma ànìfẹ̀yà obìnrin náà wọn ni àwọn obìnrin yìí wọ́n ta kété pẹ̀lú àwọn nǹkan ọ̀sìn wọn wọn ò lè lọ síbi táwọn ọkùnrin wà ilẹ̀ àjèjì yìí máa ibi fẹ́ fàyọ̀ ń nítorí pé obìnrin ò lágbájá wọn ò lẹ́mìí wàhálà gẹ́gẹ́ bíi ti àwọn ọkùnrin so nínú ara yìí arímújáde ń bẹ̀ pé abdulhafu jìbìlì àdámọ́ pé obìnrin tóbìnrin rẹ bá sọ pé ó òun òun lágbára àti ṣe nǹkan mọ́ fún un ní dandan ìgbà kí ló ṣòro ń ó lè má ṣòro fún ọkùnrin ṣùgbọ́n pẹ̀lú àdámọ́ tí ọlọ́run dámọ́ obìnrin kì í ṣe gbogbo wọn náà ni wọ́n lè ẹlòmíì wà máa ṣàfarawé ó lè ní ẹlòwò ìyàwó lágbájá kódà bí ṣe ń fún àpáta bẹ́ẹ̀ náà ní ṣùgbà bó ṣe ń ṣùgbà náà ló ń ṣàwo onìkan ní ó ṣùgbà òní òrùgi òní ó ṣe gbogbo ẹ̀ láà ẹ ká padà sí ìpìlẹ̀ ìpìlẹ̀ ni wípé obìnrin kò ní agbára kò ní apọn wàhálà gẹ́gẹ́ bí ọkùnrin tó gbọ́ ẹnikẹ́ni tó bá níyàwó sílé eléyìí gbọ́dọ̀ jẹ́ ìpìlẹ̀ lẹ́sùn mọ́ tẹ̀sìn bá yé nínú ọkọ wọn àbáyàwó wọn pọ́n ni wọn àbáyàwó wọn ṣe nǹkan kọ̀ọ̀kan gbogbo àwọn iṣẹ́ tó ṣe pé kì í ṣiṣẹ́ obìnrin wọn àbá wọn ṣe nínú ilé eléyìí ń túmọ̀ sí pé irúfẹ́ àwọn ọkùnrin bẹ́ẹ̀ wọ́n mọ àgbọ́yé àdámọ́ tí ọlọ́run bá lásùwánà wàtàlá tó dá mọ́ obìnrin eléyìí kò túmọ̀ sí pé àlérí obìnrin tí ò ní agbára ṣùgbọ́n nínú wọn díẹ̀ náà ni má wàá fi díẹ̀ yìí ma fi ṣèdájọ́ gbogbo obìnrin pàápàá jùlọ ìyàwó tiẹ̀ tó ń bẹ ẹnu ilé tó bá sọ wípé òun lágbára. ẹlẹ́ẹ̀kejì àríkọ̀tù wọ̀súra àti àlàyé wọ̀ríkọ̀tù wọ̀súra àti tààfọ̀. nínú àdámọ́ tí ọlọ́run òun náà ni kóbìnrin wọn a máa sọ ń gbà mí pé à èyí ṣe tó ń ṣe bí obìnrin tọkùnrin bá ń tijú púpọ̀ wọn ní ẹ̀rí tí ń ṣe bí obìnrin ìyẹn túmọ̀ pé náà àdámọ̀ obìnrin kó bẹ̀rẹ̀ òní tìjú bó tilẹ̀ jẹ́ gbogbo tá à ń kà kalẹ̀ yìí o ayé ti yí padà o ṣùgbọ́n wà láńtẹ́jú dalẹ̀ sóńnà ti láyé tẹ́pìtì ìlà kódà obìnrin míì lé ní a máa sọ pé kọkùnrin ọgbọ́n sàkáwọn òde dà kò lè má rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkùnrin ń gbá bọ́ọ̀lù àti láwọn female footballers tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkùnrin ń ṣògo ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ obìnrin ń wa mọ́ọ̀lù ẹ̀ obìnrin ń gun ọ̀kadà obìnrin ń gun márùwá gbogbo àwọn nǹkan yìí àtòdìjẹ́ ni kí ọlọ́run bá sọ́ra wa tààlà kó sàánú wa ṣùgbọ́n bó ti wulẹ̀ kí nǹkan ó yí tó ẹ̀sìn òwúrọ̀ dàrú mọ́ wa lọ́wọ́ bákan náà alhaya àdámọ́ oníkóbìnrin ní tìjú púpọ̀ nínú tí wọ́n wọ́n kúrò lára wa lénìí kódà tí ẹ̀ta sàrá rẹ̀ tó wọnú ìgbésí ayé àwa mùsùlùmí lénìí a kò rí àwọn ọmọ ọwọ́ obìnrin láti ní ìtìjú western mentality ìlànà ìròrí òyìnbó ó wọ́n ìtìjú dànù lára ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin bẹ́ẹ̀ sì ni àdámọ́ tí obìnrin fi ń jóbìnrin bọ́lọ̀ ń sì dámọ́ obìnrin òní kò ní ìtìjú wàrí kọ̀ kí obìnrin jẹ́ awẹ́lẹ́ńjẹ́ ẹni tí wàhálà ò bá lára mu tí nǹkan ìpẹ́ sùn ríkọ̀ nìyẹn wà súra àtúntà àfọ̀ tán bá ní nǹkan ríkọ̀ òun náà ni kéèyàn wà fragile obìnrin ò rí nǹkan ìpẹ́ sùn wọn wọn èyí ṣe ẹni tá a lè lò wọn èyí ṣe ẹni tá a lè fara ní wọn èyí ṣe ẹni tó pé òun ó díìl pẹ̀lú ara ò ní ọ nínú ilé tó fi jáde subhanallah obìnrin ò lẹ́mìí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní ìtàn ya ẹ̀hànnà lénìí àdánwò ló tì wọ́n débẹ̀ àdámọ́ta àdámọ́bìnrin ni pé kó má lẹ́mìí wàhálà bákan náà wọ́n sóra àtúntà àfọ̀rọ̀ obìnrin ní àdámọ́ tó ń bẹ fún wọn òun náà ni pé wọ́n máa ń wà á lè bọ́ sọ pé wà easily influenced obìnrin lẹ́nu tó pé tó bá ti rí báyìí kí ni ìyẹn ó tètè tóbi lẹ́mìí rẹ̀ ọ̀tọ̀ ni tí tó bá ti rí nǹkan nígbà ìjírò lẹ́mìí yóò tún yí padà ọkùnrin lẹni tí ó ní determination pé tí mo fẹ́ ṣe kódà gbogbo èèyàn máa sọ nǹkan míì ọkùnrin ò ní yí tìyẹn padà ṣùgbọ́n obìnrin ó rọrùn fún tó bá nípinnu kan kí ìpinnu yẹn tètè yí padà ní kíákíá yálà ó rí ẹnìkan tẹnu rẹ̀ dùn tó bá sọ̀rọ̀ ni àbó rí nǹkan kan tó tún fà mọ́ lẹ́mìí èyí tó ti gbé sẹ́mi tẹ́lẹ̀ yẹn yóò tètè yí padà ìyẹn náà ń pè ní súrà àtúntà àfọ̀rọ̀. eléyìí tá a wí ìṣàbáwo nu Al-Qur'an nípa ìtàn ànábì Musa àti àwọn ọmọbìnrin tá à ń sọ yìí ẹ jẹ́ ká padà sínú Al-Qur'an jáde ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta bá kàkálẹ̀ yìí a ní alhaya àríkọ wa sur'atu ta'assur ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run fàṣàkọ Musa pọ̀ ní fún àwọn ọmọbìnrin méjèèjì ó wá pẹ̀yìn dà ó lọ jókòó sí abẹ́ ìbòjì fàkọ́lá rọ́bì ànábì musa ní ìrẹ̀ ọlọ́run ọba mi inni lima anzalta ilayya min khairin faqir ìrẹ̀ ọlọ́run ṣàánú mi oore ọ̀dọ̀ rẹ ni mò ń retí ó sábẹ́ igi ó bẹ̀rẹ̀ sí ní gbẹ̀lọ́ lábẹ́ ìbòjì yìí àwọn àfáàmú jáde bẹ̀ pé gbogbo iṣẹ́ olóore tá a bá ṣe ń torí ìtọ́lọ́run ká fi bẹ ọlọ́run nítorí pé ànábì Musa alayhi salatu wa salam ó ran àwọn ọmọbìnrin yìí lọ́wọ́ láì ṣe pé kò béèrè ọkọ wọn kò gba fóònù nọ́mbà wọn kò béèrè bàbá wọn kò sọ pé a kí n bá fẹ́ rí yíjọ́ mi nǹkan kó ṣe ó ṣe ń tó ṣe fún wọn ó sì kú ọ̀lọ́dọ̀ wọn. ìwọ ọmọ ìyáálé mi ọmọbìnrin tó ń drive lọ ìyàwó níyàwó tó ń drive tọkọ rẹ̀ takún títì kò sí tó burú o ràn án lọ́wọ́ ọba sí ọba tún ọkọ rẹ̀ ṣe nígbà tó fẹ́ máa lọ ní alájàṣemọlẹ ní nọ́mbà yín lọ́wọ́ ó ṣe ń torí tọlọ ni ànábì musa alayhi salatu wassalam ó ṣe eléyìí tán ó ṣe pẹ̀yìndà ó wá fi iṣẹ́ oore tó ṣe yẹn ó wá fi bẹ̀rẹ̀ allah subhanahu wa ta'ala musa ṣe eléyìí tán faja'atu ihdahuma tamshi ala istihya ọ̀kan náà àwọn obìnrin yìí ló bá ń bọ̀ nígbà tí wọ́n lọ tán wá padà ó ń bọ̀ wá sọ́dọ̀ ànábì Musa tẹ́mṣe alàṣẹṣẹ́à lẹ́ni tó ń rìn ìrìn ìtìjú. àwọn afáàmújáde ń bíi pé alhaya min tọ̀bí àti nìsá alìjìbìlẹ̀yà ṣe rí ìtìjú nínú àdámá tọ́lọ̀ǹdàmọ̀ obìnrin ni ẹ wo obìnrin yìí nígbà tí ń bọ̀ wá sọ́dọ̀ ànábì Musa ọlọ́ni tẹ́mṣe alàṣẹṣẹ́à ó ń bọ̀ ní bíbọ̀ ti ìtìjú alimami Qurtubi من التفسير ما kọ́lọ̀ kó عيون ayọ́nu sí wọn يوان mú تمشي على bẹ̀rẹ̀ من موسى قد istihya'i min Musa qad satarat wajhaha bi thawbiha wọ́n ní ó rìn ní rìn ìtìjú wá sọ́dọ̀ ànábì Musa ó ń tijú ànábì Musa lẹ́ni tó mú aṣọ rẹ̀ tó fi bojú tó fi bora rẹ̀ ojú ń tì í nígbà tí ó ń bọ̀ wá sí ọ̀dọ̀ ànábì Musa alayhi salatu wassalam kọ́ọ̀lẹ̀ ó wá ń sọ inna abi yẹ̀dẹ̀ òk bàbá mi ó ń pè ọ́ aka ajra ma saqita lana láti lè san ọ́ lẹ́sàn-án oore tó ṣe fún wa. níbi ìyá arímújáde ń bẹ̀ wípé ato at-ta'assur kí èyí ó tètè wà easily influence ẹ rí pé bàbá rẹ̀ tọràn ní tí bàbá yìí ní ni pé kó lọ ó súnmọ́ kí bàbá àmọ́ sọ pé kó sọ ohun tó ń fẹ́ ṣe ohun tó wáyé ni pé ìnà abíyẹ̀dọ̀ bàbá mi gbọ́ ṣùgbọ́n ọmọbìnrin yìí látara pé ohun tó rí lára ànábì Musa èèyàn ló ràn yàn lọ́wọ́ báyìí ló lágbára ló bá wa pọn omi tó sì padà tí ò béèrè nǹkan lọ́wọ́ wa ó ta afsat pẹ̀lú ohun tó rí nínú Musa yìí kò tẹ́lẹ̀ o ẹnu ọjọ́ kan lójú ẹsẹ̀ ló fi ní inna abi yad'uka bàbá mi ń pè ọ́ liyajziyaka ajra ma saqaita lana ó fẹ́ san lẹ́sàn oore tó ṣe fún wa kí ẹ̀mí ànábì Mùsá náà ò lè tẹ̀lé sòyẹn túmọ̀ sí wípé àdámọ́ ni tí nǹkan kan bá obìnrin ní kálukú orí kan máa wí obìnrin yóò tètè wá influenced pẹ̀lú nǹkan tó rí eléyìí máa ń ṣẹlẹ̀ ó yàtọ̀ ọkùnrin ó tún wò sọ́tún yóò tún wò inna abi yad'uk liyajziyaka ajra ma saqayta lana èyí tó sọ yìí láti lè jẹ́ kí ànábì Musa kó tẹ̀lé lọ àwọn àdámá èyí tó ń bẹ fún obìnrin ni sur'atu ta'affur obìnrin tètè máa wà influenced lẹ́ẹ̀fì rí wọn lọ́pọ̀ àǹtúrẹ́rẹ́ ní church nílé babaláwo lọ́dọ̀ àwọn afáàfin yẹ nǹkan wò lọ́dọ̀ àwọn òpìdá ọkùnrin yóò ronú lẹ́ẹ̀mejì pé èyí ṣe tó fi jẹ́ báyìí àmọ́ obìnrin àwọn nǹkan tètè máa ń tóbi lẹ́mìí wọn níbàámu sí bí Allah subhanahu wa ta'ala bó ṣe dá wọn. bákan náà tahkimu al-atifa wal-hamasa àwọn obìnrin bọ́lá wọn bá ṣe dá wọn òun náà ni wípé bí nǹkan bá ṣe hàn sí wọn sí náà ni wọ́n fi máa ń dájọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà ojú tó bá fi wo nǹkan lẹ́ẹ̀kan báyìí òun náà ni wọn ò fi dájọ́ wọn kì í sábà tún wo abala kejì nígbà míì tóbìnrin ò bá wá wo abala kejì lọ́pọ̀lọpọ̀ gbà àdámọ́ tọ́lọ̀ ń dámọ́ wọn ni ìyẹn kò túmọ̀ sí pé kò dáa kò túmọ̀ sí pé kò dáa àdámọ́ bá a ṣe dá wọn nìyẹn ìdí nìyí tó fi jẹ́ pé ọkùnrin gbúdọ̀ kọ́ńpìlímẹ́ǹtì ẹ̀ èyí tá a dámọ́ ọkùnrin ànìsá òṣàkà ìkórèjà mọ́rẹ́ni kejì rẹ òun lóbìnrin yẹn ibi tó ń kù sí kí tọkùnrin ó complement ẹ̀ ibi tọkùnrin ó kù sí kí tobìnrin náà kó complement ẹ̀ bí Allah subhanahu wa ta'ala bó ṣe dá ni bó ṣe dá wa nìyí ẹ̀rí lórí tàkímù làátí fún wọn hamasa wọn náà ni pé tí a bá wo ìtàn yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ní ìgbà tí anabi musa tó dé ọ̀dọ̀ bàbá yìí tí wọ́n sọ̀rọ̀ tọ̀rọ̀ parí قالت إحداهما يا أبت استأجره ọ̀kan náà ọmọbìnrin ìwà rẹ̀ bàbá mi ista'jirhu arákùnrin tó rí yìí ẹ jẹ́ ká gbéṣẹ́ fún lọ́dọ̀ wa inna khayra man ista'jarta al-qawiyya al-amin dájúdájú ẹni tí mo rí yìí o ó jẹ́ ẹni tó lóore ẹni tó lágbára tó ṣe fọkàntán tí a bá gbéṣẹ́ fún ìyẹn túmọ̀ sí pé àwọn tífà bí arábìnrin yìí ṣe rí ànábì ẹ̀mí rẹ̀ ti fà má débi kún láti máa sọ fún bàbá rẹ̀ pé ah, ẹni rí lẹ́ni ọ̀ni tó ṣe fọkàn tán ni bẹ́ẹ̀ sì ni kò bá gbé kò mọ́ ti tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹni pé bó ṣe rí i tó rí òun átífà àti hamasa ó ti mú bẹ̀rẹ̀ sí máa ròyìn ànábì Musa níwájú rẹ̀ bàbá rẹ̀ pẹ̀lú oríṣiríṣi ìròyìn téèyàn bá gbọ́ tí ènìyàn fi máa dùn. Áyà yìí ọlọ́run fi ń ju ìtọ̀bí à obìnrin fún wa ni. bákan náà al-mawaddatu wa nínú àdámọ́ tí ọlọ́run dámọ́bìnrin ó náà ní kóbìnrin máa nífẹ̀ẹ́ tòótọ́ sí ọkùnrin pé nínú àmì wípé èèyàn rí obìnrin òun náà ní kóbìnrin ọkọ pụpọ ife obìnrin máa ń nkà ọkùnrin náà máa ń fẹ́ràn ìyàwó sábà máa ń nkà nítorí pé ọlọ́run ọba dá ẹ̀mí wọn ó rò papọ̀ mọ́ ìfẹ́ tí wọ́n bá nífẹ̀ẹ́ sí. bákan náà arahma àánú àdámọ́ ni kóbìnrin ó ní àánú yóò láàánú ọmọ yóò láàánú ọkọ tó bá di wípé obìnrin ò láàánú ọmọ kò láàánú ọkọ nǹkan ló yí padà kì í ṣe àdámọ́ obìnrin. ẹ rí pípa mi bẹ tí bàbá bá bínú tọ́ba lọ́mọ ò ní sunlé bàbá ìyá ò dọ́gbọ́n lọ pè bóyá wàá sunlé bàbá mi ò lé ọmọ kúrò nílé pòun ò fẹ́ rí ìyàwó tún wá ọmọ yẹn kà nítorí pé àdámá ti àdámá ìyá àbí obìnrin ni eléyìí lásìlè nígbà tí a ka ara yìí ẹ wo bí arábìnrin yìí ìyẹn ọmọ bàbá tó ṣe ń fi ìfẹ́ àánú hàn sí ànábì Musa wípé kí bàbá òun kan gbéṣẹ́ fún kan ràn án lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà alikaira nínú àdámọ́ obìnrin òun ni kí obìnrin ó jowú àdámọ́ obìnrin ni owú jíjẹ ẹ sì rí pé nínú àyà yìí náà àrímújáde nígbà tí bàbá tó fẹ́ sọ pé òun ó so igi ọmọ òun fún ànábì Musa láti lè sá fún owú kò lá ẹni tí òun fẹ́ so igi rẹ̀ fún Musa kò lá mọ́lẹ̀ kí wọ́n bàa máa jowú kí ni nǹkan tó wí قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين ó ní mo fẹ́ so yìgì ọ̀kan nínú àwọn ọmọ mi yìí fún ẹ rí pé kò dárúkọ ó ṣeé ṣe ó lọ àlẹm bóyá tó bá dárúkọ owó máa bẹ̀rẹ̀ ṣùgbọ́n ní ọ̀kan nínú wọn sọ eléyìí náà túmọ̀ sí pé a gbúdọ̀ kíyèsí àdámọ́ tọ́lọ̀ ń àwọn obìnrin yìí tí a bá gbé wọn sínú ilé a bá fẹ́ máa bá kama mọ̀ pé àwọn obìnrin wọ̀nyí wọ́n lẹ wọn ò lágbára púpọ̀ bí ìtàwọn ọkùnrin ká kọ̀ǹsídà nǹkan yìí tá a bá fẹ́ máa bá wọn gbé àríkọ̀wọ̀ sóra àlàyà wọn máa nítìjú awẹ́lẹ́njẹ́ ni wọ́n wọ̀ sóra àtúntà àfọ̀ nǹkan tètè máa ń lapá lẹ́mìí wọn ní tí wọ́n ń rò lẹ́mìí ní ìṣẹ́ ó lè yí padà láàrin ìṣẹ́jú àyá téèyàn bá ti mọ ìyẹn lára obìnrin èyí ò sì fìyẹn sẹ́mìí téèyàn bá fẹ́ máa bá wọn lò nígbà tí wọ́n bá gbé ìṣesí wọn yìí dé èyí ó ti mọ̀ pé àdàmú obìnrin ni kí mọ̀lá á ti fa wọlé hamasa kó ṣe pé emotion bí nǹkan bá ti hàn sí wọn báyìí wọ́n lè má ronú jinlẹ̀ púpọ̀ lórí nǹkan wọ́n lè má wo òdì kejì ojú èyí tó hàn sí wọn òun náà ni wọ́n sáré fẹ́ fi ṣiṣẹ́ lójú ẹsẹ̀ tí wọ́n bá gbé ilé yọ ká ti mọ̀ wípé àdàmú àwọn náà ni ká má wò pé ẹni burúkú ni ká má wò pé ẹni tí ò dá ká má má dààmú obìnrin náà al-mawaddatu wa rahma kí obìnrin ó nífẹ̀ẹ́ ní ìfẹ́ nígbà míì a máa bí kóbìnrin ó máa jẹ owó ọkọ rẹ̀ látara ìfẹ́ èyí tó ní sí ọkọ bákan náà al-ghayra dáadáa ni owó jíjẹ ló jẹ́ fún obìnrin àdámọ́ ni àpọ̀jù rẹ̀ ó ní ògbúdọ̀ wáyé al-ghairatul madmuma ó ní ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ ṣùgbọ́n kóbìnrin ó jowú ọkọ kò sí láìsí bẹ́ẹ̀ tá a bá wá wo gbogbo àwọn ìròyìn tá a kà kalẹ̀ yìí gbogbo ẹ̀ náà ló pé sára àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wa ziyada kọ́dọ̀ ó tún jù bẹ́ẹ̀ lọ. báwo ni ànábì sallallahu alayhi wa sallam báwo ló ti ṣe ọlọ́run ọba báwo ló ṣe mánéjì àwọn ìyàwó rẹ̀. lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká padà sínú ilé ànábì sallallahu alayhi wa sallam wípé obìnrin wọn ò lágbára wọn ò lágbára nǹkan tó bá lágbára kì í tètè máa kà wọ́n láyà nínú hadith afáwọn Anas bin Malik radiyallahu ta'ala anhu eléyìí tí afáwọn alimam al-Bukhari tí wọ́n gbé jáde nínú tírà wọn wọ́n ní kánà nàbí sallallahu alayhi wa sallam fi masiratin zà wọ́n ní ànábì ń bẹ lórí ìrìn àjò kan àwọn ìyàwó rẹ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ fa hadal hadi lórí nǹkan ọ̀gùn tí wọ́n kó àwọn ìyàwó ànábì sí sọ́lá sọ́lá ẹni tó ń da àwọn ràkúnmí yìí lọ ó wá bẹ̀rẹ̀ gbé wọn sáré àwọn ràkúnmí yìí wá ń sáré kódàkódàkódàkódà ara ànábì ò balẹ̀ mọ́ ànábì ń wò wípé eré yìí ti pọ̀ jù àwọn tó ń bẹ nínú ilé tó ń bẹ lẹ́yìn ràkúnmí yìí ara wọn ò ní balẹ̀ àwọn ìyàwó rẹ̀ ló sì ń bẹ̀ ń bẹ̀ ànábì wa ni ó rò arákùnrin yìí andasha lórúkọ rẹ̀ òun ló ń kàn nígbà tí èèyàn drive pé ó wà nínú ọkọ̀ kan àwọn ìyàwó rẹ̀ wà nínú ọkọ̀ míì dráìvà tó ń dráìvù wọn yẹn eré rẹ̀ wá pọ̀ ó gbọ́dọ̀ dákẹ́ anabi sallallahu alayhi wa sallam anabi wa ni urfuq ya andasha hak bil qawarir anabi sallallahu alayhi wa sallam yẹrẹ andasha pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣọ́ra àwọn ìgò ló kó sẹ́yìn àwọn wò lànàbí fi wé ìgò ń bí ó náà làwọn obìnrin bákan náà nínú ẹgbà wa mi anábìnrin ruwaidaka ya anjasha la tẹ́kisiri kọ̀wárì anábìnrin pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀ wá anjasha má fọ́ ìgò àwọn ẹ̀fọ́ àkọ́tàdà wọ́n ní kí ni anábì gbà lérò pẹ̀lú ìgò ń bí yàní dọ́ afátẹ́nisà ó náà ní àwọn obìnrin tí wọ́n jẹ́ ọ̀lẹ. sọ anábì sallallahu alaihi wasallam anábì gbọ́ àgbọ́yé àdámọ́ yìí anábì sì máa ń fi àdámọ́ yìí bá àwọn obìnrin lò kì í la tí ó ju agbára wọn kò ní làbọ̀ wọn lọ́rùn. àwọn àfọ́ tó ń ṣàlàyé hadith wọn ni wàkánà àdìnnìsá ibil kọ̀wárì anábì sallallahu alaihi wasallam ṣe àdàpẹ̀ àwọn obìnrin ó pè wọ́n ní ìgò ṣé àmọ́ pé ìgò tẹ́ rí yẹn bọ́tù tó bá bọ́ sílẹ̀ tó bá ti fọ́ kò ní ṣe é tùjọ mọ́ èèyàn wà máa kíyèsí èèyàn ní gbé síbi tí ó ti jábọ́ gbèlè tàṣẹ wípé yóò fọ́ so bí ànábì sọ̀rọ̀ àlùsọ́lá bí ànábì ṣe ń bá àwọn obìnrin lò ànábì ń bá wọn lò ní bàálù bí ìgò tó lè fọ́ nítorí ètò àfihàn torí pé wọ́n lẹ wọn ò lẹ́mìí wàhálà eléyìí jẹ́ ọ̀kan náà àwọn ọ̀rọ̀ obìnrin tí ànábì sallallahu alayhi wa sallam tánàbí gbọ́yé tó sì fi ń bá àwọn obìnrin rẹ̀ lò. bákan náà àríkọ̀ wọ sọ́rọ̀ àtúntà àfọ̀ kí nǹkan ó tètè máa lápá tá a bá rí nǹkan báyìí kọ́ wà easily influence pẹ̀lú nǹkan eléyìí tí tá a bá rí eléyìí máa ń ṣẹlẹ̀ dáadáa nínú ṣiṣẹ́ àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa alihi wa sallam ilé àmọ́ ṣe látara ìyàwó Àìṣà kúrò wọn bá kó bá yọ ní sí wọn a máa wáyé látọ̀dọ̀ ìyàwó anábì sọ́lá ìyàwó Zainab a máa wáyé látọ̀dọ̀ ìyàwó Hafsa kọ́lọ́mù àkóbá ayọ́ ní ṣoògùn wọn ní lápapọ̀ ìgbà tí anábì wa Muhammad sallallahu alayhi wa sallam tánàbí fẹ́ ìyàwó Sofiya tí anábì fẹ́ ìyàwó Sofiya kí ọlọ́run bá kí ọba ayọ́ ní sí wọ́n wá láti inú ìran àwọn Yahudi ọ̀kan náà ìyàwó anábì wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pè ní yabnata yahudi wọ́n ń pè bẹ́ẹ̀ nípe ti wípé torí pé ìgbà tí wọ́n so yìgì rẹ̀ ànábì so yìgì rẹ̀ látòjú ogun ni ànábì mú wálé eléyìí bí oríṣiríṣi ìwà nínú ilé débi kí wọ́n bẹ̀rẹ̀ sí ní pè ní yabnata yahudi ìrẹ́ ọmọbìnrin yahudi eléyìí fa tíyàwó sọfíà tó fi bú sẹ́kún ó ń sun ẹkún anabi sallallahu alayhi wa sallam anabi wọnú ilé lọ́ba anabi sọ pé máa yubkik kí ló ń pa ọ́ lẹ́kùn ó wá ní ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ òun ló pè mí ní ibnati yahudi ọmọbìnrin yahudi anabi sallallahu alayhi wa sallam anabi ní ilé ìwò nǹkan tó lè máa sùn sí nítorí pé ọlá mẹ́ta ló ń bẹ fún ọ anabi sallallahu alayhi wa sallam anabi ní dájúdájú rẹ o ibnatu nabi ọmọ anabi ọlọ́run ọba ló ń ṣe bákan náà wàhámù nabi ẹ̀gbọ́n bàbá rẹ̀ anabi ọlọ́run ọba ló ń ṣe wà ìnàkí làtàtọ̀ nabi bákan náà ó tún bẹ níyàwó fún anabi ọlọ́run ọba kí ni hausa kí ló fi ń ṣe fún àlìlẹ́ olórí anabi wa ni ittaqillah ya hausa anabi ní rẹ̀ hausa bẹ̀rù ọlọ́run ẹ wo bí anabi sallallahu alaihi wasallam bá anabi ṣe bá ń du àdámọ̀ àwọn obìnrin níbi bá anabi ṣe bá obìnrin lò pẹ̀lú àdámọ̀ wọn. àkọ́kọ́ náà wọ́n pè yàn ní ibùnẹ́tù yahudi èwo ló fẹ́ kún bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn obìnrin nǹkan kékeré báyìí wọ́n ti bú sẹ́kún. ìwọ ọkùnrin má jẹ́ kí èèyàn bí ọdún ẹ̀rì pàdánù sọ pé ẹkún òṣìwò ló ń sún ó ti ẹtí bàjẹ́ ẹkún jù rárá ọkùnrin ló lè mọ̀ sọkún pẹ̀lú nǹkan yẹn ṣùgbọ́n àdámọ̀ obìnrin nǹkan tí ò lè gbomi lójú ọkùnrin ẹ̀rí lóbìnrin yóò máa sunkún lápèjúwe méjì ó dáná oúnjẹ olóòjẹ yóò máa sunkún ọkùnrin àmọ́ kò èwo lẹ́kún àdámọ́ obìnrin nìyẹn nígbà tí àná sọlá sọlá ń wọnú lé tó báyà wà sọ tó bẹ̀rẹ̀ sí yá wa sọfíà tí ń sun ẹ̀kan náà kí ló ń pa ọ lẹ́kún ìgbà tó ṣàlàyé rẹ̀ fún àná sọlá sọlá ẹ wá wọ ọ̀nà tánàbí fi èyí tó ń pa á lẹ́kún yẹn ànábì sọ nǹkan yẹn lọ́nà tí ó tún fi dùn máa apanle pé à iyì àpọ́nlé ni tí wọ́n fi ń bú ọ jẹ́ fún ọ ẹ̀rí kò náà dákẹ́ kó sunkún mọ́ ànábì wàá lọ bá máa sọ pé ìrẹ́ Hafsọ ò ní kóbìnrin burúkú ni ọ kò pé ò dáa ògbógun tọ ìyàwó tuntun tó ń bọ̀lẹ̀ ṣẹ̀fẹ́ ti mọ̀ pé àdámọ̀ obìnrin náà ni ní bánàbí ṣe yànjú rẹ̀ náà ànábì òtórí rẹ̀ rí house of gẹ́gẹ́ bí èèyàn burúkú torí pé àdámọ̀ obìnrin nìkan ṣe kíni o kí wọ́n jò ó. ànábì sallallahu alaihi wasallam ànábì ti tó ní ìtọ́sọ́nà fún wa lérí gbogbo àlámàrí wa pátápátá. bákan náà tí a bá tún wo ìyàwó Aisha radiyallahu ta'ala anha kí ọlọ́run bá kó bá ayọ́nu sí wọn wọ́n dá ní mímọ̀ kódà ànábì fẹ́ràn wọn púpọ̀ sallallahu alayhi wa alihi wa sallam ní ọgbọ́n lóye ní mímọ̀ ìyàwó Aisha ń pè pọ̀ kódà ànábì sallallahu alayhi wa sallam ànábì jẹ́ ká mọ̀ pé inna fadla Aisha ala nisa ọlá tó ń bẹ fún ìyàwó Aisha lórí gbogbo àwọn obìnrin ka fadli sẹ̀ríd ala sa'ir ta'am kódà gẹ́gẹ́ ànábì níbi Aisha ṣe rí nìyí lórí gbogbo àwọn obìnrin ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà owó yìí mà pọ̀ owó pọ̀ ní ara ya wa Aisha púpọ̀ kọ́lọ́wọ́n bá kó bá ayọ́nu sí wọn. kí nìdí tí ànábì sọ́lá sọ́lá wọ̀ wá torí ẹ̀ sọ pé ah, Aisha ọ̀dà Aisha ah, ah. ànábì mọ̀ pé àdámọ̀ obìnrin òní kò jòwó pàápàá jùlọ tó tún jẹ́ ọlọ́mọdé òní kò jòwó nínú àdìsí àwọn Aisha bọ́bí ọ̀la àdìsí tó ń sọ àfọwà Muslim وأن رسول الله صلى الله عليه وسلم خرج من عندي ليلا Ànábì jáde lóru ọjọ́ kan ọ̀dọ̀ ìyàwó Aisha lànàbì sùn bàtọ́ wa dòru ìyàwó Aisha ti sùn Ànábì wa dìde kúrò lọ́dọ̀ rẹ̀ Ànábì jáde nígbà tí Ànábì jáde sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ sì ni jíjáde tànàbì jáde yìí Ọlọ́run ló pa Ànábì láṣẹ pé kó dìde kó lọ ṣe àdúrà fún àwọn òkú mùsùlùmí tí wọ́n sin sí bàkì ìtẹ́ kánábì lọ ṣàdúrà fún wa dakis ni kò jìnnà sí ilé anabi sallallahu alayhi wa sallam anabi dìde ó wá ń lọ sí bàkì báyìí ni ìyá wa aisha radiyallahu ta'ala kọlọ wọn bá kó bá ayọ ní sùnmọ tí wọn lè kó anabi jáde àwọn náà bá yọ kẹlẹkẹlẹ tẹlẹ anabi lẹ́yìn sallallahu alayhi wa sallam àníyàn tí wọn ni pé àbá anabi fẹ́ lọ tún lọ sọ́dọ̀ ìyàwó mi ni wọn wá yọ kẹlẹkẹlẹ tẹlẹ anabi sallallahu alayhi títí tànàbí fi ṣe tànàbí ń ṣe wọ́n rí pé nǹkan ṣe ni bàtà nàbí yìí tún padà wọ́n bá sá wọ́n padà wọnú ilé wọ́n bá lọ rọ́ṣọ borí sí ẹ̀mọ̀kẹ́ni tó sáré mímí rẹ̀ yóò yàtọ̀ wọ́n wá mú túpẹ́ túpẹ́ túpẹ́ túpẹ́ ànábì wa wọnú ilé ànábì sallallahu alayhi wa alihi wa sallam qalat fajaha fara'a ma asma ànábì wa wọlé ànábì rí pé ah, kí ló dé tó fi ń ṣe báyìí ya Aisha ya Aisha máàlẹ́kì ya Aisha anabi agiriti ṣé owó náà ló tó báyìí fakult ẹwọ ẹsìn sí àwọn Aisha sọ ìyá Aisha ni wà máa lè láyà rẹ́rù mẹ́fìlẹ̀ alàmẹ́fìlẹ̀ ẹ̀ ṣé mi ní jowú rẹ ni èèyàn á nírú rẹ báyìí lọ́kọ èèyàn á mi báyìí níyàwó kí n má jowú rẹ ìyàwó Aisha ń rìn fún àṣírà wọn gẹ́gẹ́ bí wọ́n rí fàṣà nàbí sọ̀lá sọ́lá gẹ́gẹ́ bí ẹ̀ta táwọn nífẹ̀ẹ́ sí púpọ̀ báwo ni owó ṣe ní wáyé faqala rasulullah sallallahu alaihi anábì ní akọ́dìjà akéṣọ ìtọ́nù ṣé kìí ṣe pé èṣù rẹ èṣù tọ́lọ̀ ń ṣé kìí ṣe pé ń bẹ pẹ̀lú rẹ báyìí ẹ̀yà ṣe pọ́n rí òjíṣẹ́ ọlọ́run sọ́run sọ pé èṣù ń bẹ pẹ̀lú mi ni kọ́ra náà anábìnrin bẹ́ẹ̀ ni kóòtù wà máa kúlé nǹkan anábìnrin kì í ṣe wọ nìkan gbogbo èèyàn náà ló ní tiẹ̀ o kọ́ra náà kóòtù ìyàwó àṣà mi wà máa kúlé nǹkan tó bá fi rí bẹ́ẹ̀ gbogbo èèyàn náà ní ò nínú tóbi náà bá fi lè ní kọ́ra náà anábìnrin bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àrọ̀ kóòtù ìyàwó àṣà tún wá ní wà máa kà yá Rasulullah àjẹpọ̀ wà ànábì gan ìwọ náà ó lè ṣù tiẹ̀ kó là náà ànábì níbẹ̀ walakinna rabbi ṣùgbọ́n ọlọ́run ọba mi àánú ni alẹ́ ọlọ́run ti ràn mí lọ́wọ́ lórí èṣù tèmi o hatta aslama èṣù tèmi ó ti gba islam hmm? hatta aslama èṣù tèmi ó ti gba islam la ya'muruni illa bi khair nínú ẹgbàá wa mi mo fẹ́ ká jọjọ wo hadith yìí a rí àwọn nǹkan tó pọ̀ nínú àdámọ́ obìnrin bẹ́ẹ̀ a sì rí gbígbàgbọ́ yí àdámọ́ obìnrin èyí tó ń bẹ lára Ànábì sallallahu alaihi wasallam in tó ṣẹlẹ̀ wẹ́rẹ́ yìí ó lè tú ilé mi àkọ́kọ́ náà ó ní pé Ànábì dìde pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run pé kó lọ ṣàdúrà fún àwọn ní ìtẹ́ níbàkí

ẹni tó dáa ju ìyàwó rẹ lọ ó ṣerú rẹ wọn náà níyàwó aṣọ ọgbẹ ọlọtàlá látara ìfẹ́ tó ní sí àmì sọlọlọ àìsọlọ ẹ wá wo ìdààmú tí ìyàwó aṣà fúnra wọn wọn wá sẹ eré wọn tún wá daṣọ borí wọn wá mi tún tópétópé àmì sọlọ wọn bí wọn lè rí bẹ́ẹ̀ sówú náà ló tẹbi báyìí ẹ wò sí fún àmì sọlọ àni bó ni mi ṣe ní jowó báwo ni mi ṣe ní jowó ṣerú rẹ kọ irú rẹ là ní jowó rẹ sọlọlọ àìsọlọ anábì wa sọ wípé àkọ́díjà akéṣe ìtọ́ni ṣé kí wá sí pé ṣe ìtọ́ni ó ń bẹ pẹ̀lú rẹ̀ báyìí ilé ìfẹ́ dojú ẹ̀ o kọ́lá sí Rasulullah àwọn àmọ́ ẹ̀yà ṣe tán èsì tí wọ́n sọ sí àmọ́ pé èèyàn rò pé fẹ́ẹ́ bọ́kùnrin ní ìgbà ànábì ọlọ́run bá ń bẹ lọ́hùn kí sùnmọ́ wà pẹ̀lú mi ṣe bọ́kùnrin bọ́kùnrin ó ti fẹ́ sọ̀rọ̀ ni ìyàwó àṣà àkọ́kọ́ ń bèèrè pé àwọn àmọ́ ẹ̀yà ṣe sọ pé mo lè sọ ni kọ́lá náà ànábì ní bẹ́ẹ̀ ni

kọlà náà ànábì níbẹ̀ sọmọ pé ẹni tí obìyàwó rẹ̀ sọ fún pé orí rẹ̀ ò pé ọkọ wa ní àpò òpúrọ kò pé o èyí tó ṣẹ́kù yẹn bóyá Ọlọ́run lè ràn ọ́ lọ́wọ́ lálẹ́ ẹ̀kọ́ bá ń fikún ó rí pé kò lè dìjà ṣùgbọ́n èmi lórí mi ò pé bàá bẹ́ẹ̀ orí bàbá rẹ̀ pé orí bàbá ọ̀rọ̀ tí ìyàwó àìsàn sọ yìí ànábì ní nàá bẹ́ẹ̀ ni ṣètọ́ ọ̀nà ìbí náà ní wàhálà kìnnì àìwá ajé kó yé yàwá ṣáàpé mi ò dàbí rẹ o wọ̀nà kí n nọ̀rọ̀ bí àmẹ́ni alẹ́ ànábì ti ràn mí lọ́wọ́ oṣù kankan ò lè dèmi náà sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ kárí lára ànábì sallallahu alayhi wa alihi wa sallam bá ànábì ṣe gbàgbọ́ yí àdámọ́ àwọn obìnrin tó sì fi bá wọn lò láti gbọ́ wàhálà kankan bákan náà ìyàwó Zainab bintu Jahsh kọ́lọ̀ kó bá yọnu sí wọn nínú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam wọ́n rẹwà pọ̀ wọ́n ti kọ́kọ́ fẹ́ Zaid ibn Haritha tó ti pé gbogbo ìgbà ìjà ìjà ìjà ìjà ló máa ń ṣẹlẹ̀ láàrin wọn kó tó di pé ànábì sallallahu alaihi kó tó di pé ọlọ́run pàṣẹ kí wọ́n fẹ́ra wọn sílẹ̀ kọ́lọ̀ wa ni kó fẹ́ ànábì sallallahu alaihi wa alihi wa sallam ẹ̀yin ò rí pé gbàtí ìyàwó Zainab bintu Jahsh tó fẹ́ àdọ́sọ àṣálàm àgbọ́jà kankan mọ́ àmọ́ wọ́n ní ahán púpọ̀ tẹ́ ẹ bá sì gbọ́ ìròyìn ìyàwó Zainab nínú gbogbo ìyàwó àdọ́sọ àṣálàm kéèyàn ya ọlọ́rẹ̀ kò sí ẹni tó tó kéèyàn ó máa yan násìlà kéèyàn ó lóòótọ́ kò sí ẹni tó tó ṣùgbọ́n bí wọ́n ṣe dáa ní agbègbè yìí wọ́n tún níbi tí wọ́n kù sí ní àwọn àtìyá wa Aisha wọn yóò kó là tí wọ́n bá jọ bẹ̀rẹ̀ kódà ó ti di ijọ́ kan tí anabi sọlá wà ní yàrá ìyàwó Aisha radiyallahu ta'ala anha tí ìyàwó Zainab tí wọ́n sọ fún ọmọ anabi sọlá tí ṣe Fatima ìgbé rẹ̀ Fatima àtàwọn yòókù nínú àwọn obìnrin ṣùgbọ́n àwọn ni wọ́n líìdì níjọ náà pé lọ sọ fún anabi pé kó ṣe déédéé o ó ní bó lànàbí wà alánàbí wà ní yàrá Aisha Fatima sì wọlé ó bá anabi sọ̀rọ̀ sọ́dà ní yàrá ìyàwó Aisha ó táwọn ìyàwó rẹ̀ ní kí n sọ fún ọ ní anabi ní ìrẹ̀ Fatima ṣé ò nífẹ̀ẹ́ sí ní tèmi nífẹ̀ẹ́ sí ni kọ́ọ̀lá ti bàlá ó ní bẹ́ẹ̀ ni ní tó fẹ́ ìmí náà fẹ́ ó sì jáde Zainab bin tujan ṣe ni kò sóò ti jíṣẹ́ ah ó ní mo ti jíṣẹ́ ẹ̀ tí bàbá mi sọ rí ó yà tún padà tún lọ tún sọ fún un Fatima ni mi ò lè padà lọ́mọ ojú tì mí ìyàwó Zainab ní òun ó lọ ó sì kalẹ̀ kó sì wọlé lọ́ba nínú sàlámù bẹ́ẹ̀. òun àti àwa aṣọ ọbẹ̀ ọ̀la àníkùnmọ̀ kọ́lọ̀ kó yọ ọ́ ní súnmọ́ wọn jọjọ́ pọ̀ ọ̀rọ̀ níjọ́ náà ànábì sì ń láàrin wọn sallallahu alaihi wasallam. eléyìí kò túmọ̀ pé ìyàwó azẹ́ náà bò dáa a kì í dáadáa dáadáa á mà níbi tá a kù sí nítorí pé obìnrin ìmọ̀ràn Fáráò nípa Maryam bint Imran gbogbo àwọn nǹkan wọ̀nyí olóyè anabi sallallahu alayhi wa sallam tí anabi fi ń bá àwọn obìnrin lò títí tí anabi fi jáde láyé tí inú ilé rẹ̀ fi jẹ́ àríkọ́ṣe ó jẹ́ ilé ìmọ̀ ó jẹ́ ilé òye ó jẹ́ ilé àlùbáríkà fún gbogbo àwọn mùsùlùmí lè tó bá wá rí bẹ́ẹ̀ ọ̀dọ̀ wa ẹnìkọ̀ọ̀kan wa ìyá Asma bint Abubakar bó ṣe dáa tó ní ìmọ̀ ní àgbọ́yé ní ìṣètọ́lọ́hún ó ń gá fúnra rẹ̀ fẹnu ara rẹ̀ sọ wípé ṣe pé òun ò mọ búrẹ́dì ṣe ká dáná búrẹ́dì kọ́kọ́ ó jẹ́ kó dáa bá ṣe kò ní dáa ó lé níyàwó ó lágbọ̀yé ẹ̀sìn sónà yé bí jiyàn náà lóru ń gbààwẹ̀ ó lè mọ̀mọ́ ní oúnjẹ dáadáa èyí bá ní kó kágun sọ́dọ̀ nínú ká kọ́kọ́ ní lẹ́mìí wípé àwọn obìnrin ní àwọn àdámọ́ kan tó fi yàtọ̀ síta ọkùnrin tí àwọn àdámọ́ wọn yìí bá ti wá ń ṣẹlẹ̀ tá a bá ti ń rí ká máa gbà wípé ọba alágbára lọ́lọ́run ìtọ́lọ́wọ́n bá sọ nítànàbí sọ òdodo ni tí a bá lè mójútó àwọn nǹkan yìí wàhálà ò ní máa ṣẹlẹ̀ nílé wa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbà a máa rí àwọn obìnrin gẹ́gẹ́ bí ọkùnrin bíi tiwa àbí ká máa sọ wípé ẹni tí ò lè ṣàṣìṣe ni wọ́n látara pé ó há Quran látara wípé ẹlẹ́ eh, ó ń lo nìkọ́ látara pé ó ń lo hijab látara pé ó ń lo khimar a ti gbà wípé wọn ò lè hùwà gẹ́gẹ́ bí obìnrin àṣìṣe tó lágbára nílé ṣùgbọ́n tá a bá ti ní eléyìí inú ẹ̀mí tí àwọn nǹkan yìí bá ṣẹlẹ̀ tó bá tiẹ̀ dùn wá ìwọ̀nba ni ó dùn yàn mọ́ torí pé èèyàn mọ̀ wípé kò tí ì jayòpa náà àdámà obìnrin náà nìyẹn náà obìnrin náà ló máa ń ṣe bẹ́ẹ̀. abẹ́ Allah subhanahu wa eléyìí ti àwòlálẹ́ yìí ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní àwọn ìtàn àti nígbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́run jẹ́ kí ó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته شكرا جزاكم الله خير والسلام عليكم ṣé uh, kàlọ́ mo ní àwọn question kan. náà wá sí. náà ìzákùn wà káyọ̀. nínú àwọn ìbéèrè tí a ní gẹ́gẹ́ bí àwọn àlàyé tí ẹ ṣe fún wa ní àṣàlẹ̀ yìí ìzákùn wà káyọ̀ ó ní pé tí ó bá wá ṣẹlẹ̀ tí a bá rí obìnrin èyí á sọ nínú àwọn àdámọ́ tí ẹ kà kalẹ̀ fún wa yìí so òun ò wá ní so bóyá bí ọ̀rọ̀ eh, ìfẹ́ ni àbí àánú ni so wọ́n wá ní pé irú ọgbọ́n wo nìyẹn lè ta sí irú obìnrin bẹ́ẹ̀ àbí irú ọ̀rọ̀ pa pé bóyá kóbìnrin lẹ̀ àtùmọ̀ páwọn iṣẹ́ báyìí ṣe obìnrin ni but òun tún ń ṣe kọjá abẹ́ bí ó ti mọ lára láti lé wọn wá irú ọgbọ́n wo nìyẹn lè ta sí irú obìnrin bẹ́ẹ̀ láti lè kọ́ńtrólù àwọn nǹkan náà ìṣọ́kùnrin ọ̀hún. sáàmì wọn tún lè zọkùn lọkẹrẹ ṣe àkọ́kọ́ yorùbá wọn ní amókùnrin ẹrù e wọ òkèlè ẹ̀wọ̀ ẹ̀wọ̀ àwọn fáktọ̀sì tó pọ̀ tó máa ń ṣẹlẹ̀ tó máa ń mú obìnrin kúrò níbi àdámọ́ tọ́lọ̀ǹdámọ́ lápèjúwe <clears throat> obìnrin tó ṣe pé ó yẹ kó ní ìpìlẹ̀ ní kóbìnrin ó nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ ìyẹn ní ìpìlẹ̀ yẹn làdámọ́ kó láàánú ọkọ kan tí ò láfẹ́ ọkọ rẹ̀ tí ò láàánú ọkọ rẹ̀ àwọn nǹkan tó lè fà ó lè ọkọ yẹn gan tó láṣẹ kó irú eléyìí tó bá dénú lé ìfẹ́ yẹn kì í ṣe pé kò sí ìfẹ́ yẹn lára rẹ̀ ṣùgbọ́n kò sí lọ́dọ̀ ẹni tí ó yẹ kó fi ìfẹ́ yẹn hàn ọ̀nà kan nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ó nífẹ̀ẹ́ ọkùnrin yìí ó fi fẹ́ ṣùgbọ́n ọkùnrin yìí parọ́ fún un nígbà tó wọlé tán lórí wípé ọkùnrin yìí ṣe jàǹbá fóun ní tí ò jẹ́ òun ló pera rẹ̀ eléyìí lè ṣokùnfà kí trust kó má sí mọ́ bákan náà nínú àwọn nǹkan tí ó tún lè ṣokùnfà kífẹ́ kó má sí bó ti tọ́ àti bó ṣe yẹ òun náà ni kò ṣe wípé ẹ̀sìn obìnrin lẹ́sìn ọkọ òun gbégbé sí ayé aláìlẹ́sìn tí obìnrin bá nífẹ̀ẹ́ ẹ̀sìn bó ti tọ́ àti bó ṣe yẹ kò ní nífẹ̀ẹ́ ọkùnrin yìí nítorí wípé ẹ̀sìn ó bàbàrà lẹ́mìí rẹ̀ ju ìdí arákùnrin náà ṣe lọ ìgbà míì ń bẹ abẹ́ Allah subhanahu wa ta'ala kí ọlọ́run ọba gbogbo ìdílé wa kí ọlọ́run ọba kí ó má fi ọmọ pọ́n wa lójú gba àwọn tí a bímọ kí ọlọ́run má fi àwọn ọmọ wa bà wá nú jẹ́ àwọn tá à ń tọrọ fún ọlọ́run kó bá fún ọlọ́run alálùbáríkà ìgbà míì ń bẹ tí kò bá sí ọmọ ìfẹ́ àtúmọ̀ dínkù torí ni wàjà alábẹ́yìn náà mọ̀ wà tẹ́tẹ́ wà àwọn olùmọ̀ tafsir wọn ni rahman yẹn wọn ni alwalad so àwọn nǹkan kan ni ó fà á so a wà sọ́ọ̀dì pé kí ló fà á tí ọmọbìnrin yìí tí ò fi fìfẹ́ hàn bó ti tó àti bó ṣe yẹ tí a bá sọ́ọ̀dì àwọn nǹkan yẹn dáadáa ara àwọn factors yẹn nínú àwọn factors yìí èyí tó ṣe correct wà bẹ́ẹ̀ inú ìbẹ́ tí ò ní ṣe correct tó ṣe pé àfíríkà ṣe nǹkan míì láti fi rọ́pò rẹ̀ bákan náà ọmọbìnrin tó ṣe wípé iṣẹ́ wàhálà ń ga ló máa láà ní èé ṣe àdámọ́ obìnrin ṣùgbọ́n súnmọ́ kó ti pé láti kékeré bí wọ́n ṣe rèé bí wọ́n ṣe rèé òun ni kó ṣiṣẹ́ wàhálà yẹn ọkọ tó bá wàá fẹ́ yóò mọ ọgbọ́n àti òye tí ó fi mú wípé eléyìí ló yẹ kó ṣe kó sì mọ̀ rò wípé nǹkan tó ti mọ̀ yàn láti bí ogún ọdún táwa fẹ́ gbà á níjọ́ kan ó lè mọ̀ rọrùn ó rí i pé ọmọ ọjà ni ó rí i wípé alájàpá ni kó tó lọ fẹ́ tó bá fẹ́ gbà yín lọ́wọ́ rẹ̀ kò lè rí gbàǹjọ kan ìwọ tó bá tó àmọ̀ pé ò lè ṣe irú iṣẹ́ yẹn mọ́kùnfẹ́ kan fẹ́ irú ènìyàn bẹ́ẹ̀ ṣèlú tó fi jẹ́ wípé ohun tí ọmọbìnrin tí wọ́n fi rèé láti ilẹ̀ tó bá ti fẹ́ tó o rí pé àwọn àdámọ́ yìí kì í ṣe àdámọ́ tó yẹ kí ó wà lára ọmọbìnrin tó bá wá gbà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúrà ó wà á máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí òun náà fi rí pé n tó ń pè òun sí yẹn òun ló lóore jùlọ abẹ́ Allah subhanahu kí o má ṣe tún ẹ̀kọ́ kan wá sí i náà. bákan náà kàrí ṣe kan sọ̀rọ̀ àríkún ẹni ń bèrè wípé irú tíra wo ni àwọn lè máa kà pẹ̀lú ìyàwó àwọn tẹ́ pé ó lè jẹ́ kí Uh, ètò ìgbésí ayé lọ́kọ̀ọ́láyà ó lè máa tẹ̀síwájú lórí dáadáa láti increase imani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n á ní ṣùgbọ́n kó bóyá bí english bóyá ṣerú àwọn òwe bẹ́ẹ̀ wà jazakumullahu khair. alhamdulilayi rabbil alamin uh, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé pọ̀ rẹ́gẹ́dẹ́ tí àwọn afárá ti kọ ó ń bẹ nínú èyí tí wọ́n translate àwọn míì bẹ tí èdè wà translated so ti yọ abáyé so àkọ́kọ́ al-adab al ti imam al-bukhari translated fashion wa, tí wọ́n ti túmọ̀ sí èdè èèbó lọ́wọ́lọ́wọ́ ń sìn mo yún ni mo lè sọ pé kí a máa kí a máa kà bákan náà kí a máa gbọ́ durus àwọn àfa lórí eléyìí pàápàá jùlọ darsu fadilati sheikh abu nasir hafidhahullah wa ra'ah ní ipa Uh, aládàbẹ̀lẹ̀ mufrad kì ìgbà mi bẹ èèyàn sọ fún ìyàwó yẹn pé ya ọ̀pọ̀lọpọ̀ agbè <coughs> fún àwọn ìyàwó àdìfọ́ kódà àmàrà títà ṣeré ẹ̀ kí ni wọ́n fi dẹ́ta yẹn ṣe ẹlòmíín fi ń polówó ọjà ni ẹlòmíín fi ń wo status ni ẹlòmíín fi títí tó gbé òfin Jonathan ẹ sọ fún pé àwọn durus báyìí máa fọ́ọ̀lù rẹ̀ máa gbọ́ àwọn kan wọ̀nyí ó máa ń yí ìgbésí ayé padà sí dáadáa pàápàá jùlọ àwọn afáàtà rí pé ẹni tí wọ́n ń sọ ẹni tó lè jẹ́ kóbìnrin orílẹ̀ ọkọ gbé torí pé dárúsọ àfáà mi ń bẹ tó yẹ pé tọ́pítì àkóbá gbọ́ tán báyìí òun àtọkọ òun ó dọ̀tà ńjọ náà torí pé ẹni tí kì í ṣe right ìyàtọ̀ ń bẹ láàrin privilege àti right so olóògbé jẹ́ pé ìbọ́ síta máa ṣe wáàsí fún gbogbo ayé ó bùkátà kí ni ó bẹ̀rù ọlọ́run kí ni ó sì máa ń tó lóun sọ yẹn dáadáa ìmọ̀ ẹ̀sìn ẹ̀sìn téèyàn kàn máa ń rí lórí kọ́ èèyàn ó kọ èèyàn ó tún gbà á lẹ́nu àwọn tó ní mímọ̀ tọ́lọ̀ ń fi yé kó tó di pé èèyàn náà máa sọ síta ṣèlú yẹn tó fi jẹ́ pé al-adabul mufrad darsu adabul mufrad ti fòlílà Sheikh Abdulnas Abdurrauf ti Ibrahim Abdurrauf hafizahullah wa ra'ah tí wọ́n máa ń ṣe àǹfààní tó pọ̀ wà ń bẹ fún ìdílé mùsùlùmí láti máa gbọ́ àti táwọn mashayikh míì náà tó ní í ṣe pẹ̀lú àwọn ìdílé àwa mùsùlùmí tí a bá wà lè ra tíra alẹ́ adabule wọ́n ti translate ẹ̀ náà a lè máa àwọn èyí tó tún wá kù ní larubawa ni wọ́n kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn tó ti yé larubawa ni wọ́n kọ so kọ́lọ̀ ń kó okun wa lọ́wọ́ wallahu ta'ala alam. ẹ bẹ̀rẹ̀ tàbá tún lè bẹ̀rẹ̀ bíi méjì sí ọ̀sẹ̀ mélòó kan. ok ṣàkàní náà nínú ìbéèrè tí ó wà níwájú sọ náà ń béèrè nípa sọlá wọ́n ní sísọ sallallahu alaihi wasallam nígbà tá a bá ka àtàṣáwùdù wa débi níbi irun pípé àṣàrò adúlẹ̀ muhammed rasulullah bí a níbi àdáná àti fèmí kan náà. question yóò clear bracket na question ni pé tá a bá ṣe ashadu anna muhammad rasulullah wọn ní ṣe lákòókò yẹn ṣe ń tà ní sallallahu alaihi wasallam mm-hmm. a ashadu anna muhammad rasulullah so in tí ẹ tó ń pèrò yẹn sọ gẹ́lẹ́ òun náà ní ká sọ. ní tí ẹni tó ń pèrò yẹn sọ ńlá sọ àkànní sọ pé sallallahu alaihi wasallam á sọ pé ashhadu anna muhammad rasulullah àwa lè sallallahu alaihi wasallam lẹ́yìn ṣùgbọ́n àgùdọ̀ sọ gẹ́gẹ́ bí ẹni tó pèrò ṣe wí wallahu ta'ala alam. jazakumullahu khairan shukran inshàlá yá ká ilé ṣe last question inshàlá so wọ́n ń béèrè fún nàṣẹ́hà lórí ètò lọ́kọláya pé ọkọ àtìyàwó náà wọ́n ti fẹ́ra wọn lẹ̀ fún ìgbà díẹ̀ tí ó sì tọdún kan so ìyàwó lọ kọ́ṣẹ́ níbì kan ṣùgbọ́n láì ṣe pẹ̀lú àṣẹ ọkọ ló fi lọ kọ́ṣẹ́ mẹ́ so tí wàá lọ ọkọ òfin ní permission ó wà níbẹ̀ tura ó ẹ̀ṣẹ̀ wá padà wá sọkọ sì nìyí òun ti ń lọ pẹ̀lú pé òun fẹ́fẹ́ lòmí ṣùgbọ́n kò sọ pé òun ti kọ̀ ṣèyàwó sì wà níwàá pé òun sì jẹ̀yàwó ìgbà tíyàwó wá dé ọkọ náà wá bínú pé kó padà lọ síbi tí ó ti ń bọ̀ sọ wá ń bèrè pé ṣérú nìka abẹ́ ṣó ti bàjẹ́ tẹ́lẹ̀ ni àbí ìzákun lọ fẹ́. alhamdulilayi wa salatu wa salamu ala rasulillah ah, hakku tolaq aṣọ ẹ mi ò fẹ́ ọmọ ọwọ́ ọkọ ló wà ọwọ́ ọkọ ló wà eléyìí kò tako alukólọ obìnrin lè béèrè lọ́wọ́ ọkọ pé yọ̀ǹda mi. yíyọ̀ǹda àmì tó sọ yìí náà ọkọ náà ní granted ṣòyìn láti mọ̀ ọkọ náà ní àṣẹ ilé yìí a á ṣẹlẹ̀ nígbà míì tóbìnrin ó palẹ̀ ẹrù mọ́ tí ó kúrò ọkọ láìṣe pé ọkọ yọ̀ǹda èyíkéyìí nínú obìnrin tó bá kúrò ọkọ láìṣe pé ọkọ yọ̀ǹda fún ẹlẹ́ṣẹ̀ ni obìnrin yẹn ẹlẹ́ṣẹ̀ ni bá ń dáwọ́ lé ó ń lábẹ́ ẹ̀ṣẹ̀ ó sì ń nítorí pé ó sá kúrò nílé láì ṣe pé akọ́yọ̀ǹda fún un. ẹlẹ́ẹ̀kejì irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ìyàwó ọkùnrin yẹn sì ni tó bá lọ lọ́kọ ní lásìkò yẹn ìsìnà ló ń ṣe torí pé ọkọ ò kọ̀ ọ́ sílẹ̀ bó ti wulẹ̀ kó mọ́. irú ẹni yìí tó wá pẹ́ lọ ó ṣe gbogbo ẹ̀ ó wá tún padà sí ọ̀dọ̀ ọkọ nínú ṣẹ̀ríà Islam ọkọ yẹn lẹ́tọ̀ọ́ àti gbà padà ẹgbẹ́ yorùbá yẹn yóò lẹ́tọ̀ọ́ lábẹ́ sẹ̀ríà tó bá gbà padà ìyàwó ẹ̀ náà ló tún gbà padà nítorí pé kò kulẹ̀ kọ́ ọ́ tẹ́lẹ̀ tí ọkùnrin bá wá sọ wípé kó máa lọ ilé wọn ìbéèrè tàbí ọkọ yẹn lè rí pé ṣé òṣìṣẹ́ fẹ́ kọ́ ni báyìí ni àbí kí ni túmọ̀ kó máa lọ ilé wọn ó kó ṣe pé ọkọ yẹn ni kó máa lọ ilé wọn kí àwọn ẹbí rẹ̀ lè wá kí wọ́n lè jókòó kí wọ́n lè yanjú ọ̀rọ̀ ṣùgbọ́n ọkọ yẹn lábìlẹ̀ pé máa lọ ilé yín ṣé o fẹ́ kọ̀ sílẹ̀ nìyí àbí o fẹ́ kí àtúnṣe lè wáyé so láti lè mọ̀ pé kò lè kọ́ báyìí àfi tó bá láníyàn pé òun ti kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n kò láníyàn pé òun ti kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀ gbogbo ìrìn àjò tóbìnrin yẹn rìn yẹn ẹlẹ́ṣẹ̀ lóbìnrin yẹn tó kó jáde kó lábẹ́ àṣẹ ọkọ rẹ̀ láì gbàṣẹ ẹlẹ́ṣẹ̀ nírúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ṣùgbọ́n gbàmí wàá máa ń bẹ tí ọkọ máa ń fara ni obìnrin débi wípé ọ̀sán kan òru kan lóbìnrin yẹn náà ó di ẹ̀rọ tó ṣàjáde tí ó ṣàjáde inú ilé yẹn ó lè kú sínú ilé wọn tó bá wá a kì í ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan ló ń là nínú àwọn tí wọ́n jẹ́ òbí ọmọ àwọn ni wọ́n dìde àbí àwọn ẹbí rẹ̀ ètò ọmọ wa yìí àlejò kú sínú ilé rẹ̀ o ọmọ yìí fún wa wá kún méjì fún wa kì í ni pé wàá sọ yẹn pé tó fi san ká dáa padà ìyẹn náà ń pè ní alkhulur so tí ọkùnrin náà bá ti fọwọ́ sí báyẹn khalas ó ti parí nìyẹn ọkọ yẹn ó gba sàdáàkì èyí tó fún ọmọbìnrin yẹn ó dá padà fún ọmọbìnrin yóò sì dúró fún oṣù kan tó bá ti lè ṣe nǹkan oṣù báyìí so ó ti kúrò níyàwó irúfẹ́ nìyẹn nìyẹn àmọ́ àwọn òbí lè wá pé a sọ pé kó o kọ́ ọ lẹ̀ ṣùgbọ́n a fẹ́ mú sọ́dọ̀ fún ìtọ́jú. So, irú ẹ̀ náà ṣẹlẹ̀ sí ìyàwó Aisha radiyallahu ta'ala anha nígbà tí wọ́n parọ́ zina ìyàwó Aisha tí wọ́n sáré ìyàwó Aisha bẹ́ẹ̀ lọ́wọ́ anabi ó gbà yọ̀ǹda pé mo fẹ́ lọ ilé wa láti gbà tọ́jú anabi sì yọ̀ǹda fún wọn sallallahu alayhi wa sallam so kò sí láì fi kóbìnrin gbà yọ̀ǹda pé òun fẹ́ lọ sílé àwọn tí ọkọ bá ti rí pé kò mú palára bá òun kò sì mú palára bẹ́ẹ̀ sin rẹ̀ Islam sọ pé tóbìnrin bá ti lọ́kọ̀ọ́ kò tún lè fẹ kò lè gbẹgbẹ lélẹ̀ nílé wọn kò lè sùn lé bàbá rẹ̀ mọ́ lá islam sọ bẹ́ẹ̀ yorùbá ni wọ́n sọ pé níjọ́ tóbìnrin bá ti lọ ilé ọkọ ó dágbére fún ilé bàbá rẹ̀ kò tún lè sùn bẹ́ẹ̀ mọ́ mm, rárá o ìyá wa ṣàwọn bẹ ọlá tààlà ó tún padà lọ ó dúró sílé wọn anábì sì yọ̀ǹda fún sallallahu alayhi wa alihi wa sallam láti tọ́jú ara rẹ̀ so látara àdélé agbọ́dọ̀ gbàgbọ́ iye àwọn eléyìí dáadáa irú ọkọ yẹn tó bá fẹ́ gba ìyàwó yẹn padà kò ní nǹkan tó لهم فيها كولي كو كولي kó مرتان فإمساق àkómọ̀ بمعروف أو تصريح بإحسان سيدو بعد بيشن به كودي كوكلي هذا والله تعالى أعلم جزاكم الله خير شكرا السلام عليكم جزاكم الله خير بارك الله فيكم نعم عفوا شيخ أنا كل شيء يقول لي nígbà tí ẹ ń bá wa dáhùn nítorí bá ṣe pẹ̀lú olóòrùn ṣùgbọ́n pé kí n ba wa dahun nitori ba se so what English máa fẹ́ kà digest tẹ́lẹ̀ wọ́n is there any auto cancellation of attic if a woman marries a man with sperm problems does doctor say he can give birth but the percentage is very low and could take decades before the, this happens or that happens. So when he, so if a woman marries such men, does she have to do holo before leaving the home or the active dosing was stand? Ah, alhamdulilayi salatu wasalaamu ala rasulillah ah, nígbà tí ọkọ obìnrin ọkùnrin àti obìnrin tán fẹ́ fẹ́ra wọn ìbéèrè ni pé ṣé condition ó ń bẹ sí májẹ̀mú wà wípé tọ̀ tí mo bá gbé mi tí àtọ̀ rẹ tí ò bá lágbára láti lè dọ́mọ á fira wa sílẹ̀ àbí kò sí ìyẹn nínú ìbéèrè yẹn fẹ́ kí yẹn ó clear ká tó lè mọ agbègbè bá ṣe dáhùn ìbéèrè yẹn torí pé náà. ó jù wọ́n bẹ̀rẹ̀ ṣe kan. náà wọ́n state ẹ̀ síbẹ̀ as condition. náà náà ṣe rí àlàáìbù àwọn àléébù eléyìí tó lè wá tó lè ṣe nǹkan pè ní fásitì tó lè fa fásitì nìka àtọ̀ pé kò lè dọ́mọ kò sí nínú ẹ̀ àwọn àléébù tó lè fa fásitì nìka ìtumọ̀ fásitì nìka ni pé obìnrin ti wọlé kan pé àmì ah, ò ṣe má tíṣẹ̀rí àná dẹ̀ fún nígbà láàyè pé kó máa lọ àtọ̀ tí ò lè dọ́mọ kò sí nínú ẹ̀ àwọn nǹkan tó lè ṣẹlẹ̀ ni pé kọkùnrin kó má lè súnmọ́ obìnrin kó dẹ̀ parọ́ pé òun lágbára òun lè súnmọ́ obìnrin kó wọlé tán kó di pé kò lè súnmọ́ obìnrin fásitì nìkan lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹni tí àtọ̀ rẹ̀ ò dọ́mọ ìyẹn ò túmọ̀ sí pé kò lè súnmọ́ obìnrin ó lè súnmọ́ obìnrin àtọ̀ tá a sì ń sọ pé eh, low sperm count ni àwa là ń sọ pé low àti low àti ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló ní àṣẹ sójú yàrá ẹ̀ pé kí àtọkọdọmọ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tún nìyí ẹni tó ní àdánwò àtọ̀ tí ò lè tètè dọmọ tó bá pé low sperm count ni ìtọ́jú wà fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ nílé ìwòsàn tó bá lọ sílé ìwòsàn so ìmọ̀ràn tá fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ eléyìí ò tí ì tó fún obìnrin láti ṣe fásitì nìka bí kì í ṣe pé kó kó ṣe sùúrù kí wọ́n ó ṣe ìtọ́jú fún irúfẹ́ ọkọ bẹ́ẹ̀ àyàfi tí wọ́n bá padà wá fi rinlẹ̀ láti ẹnu àwọn onímọ̀ ètò ìlera tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n sì jẹ́ àwọn tí wọ́n jẹ́ specialist ní aspect yẹn wípé pẹ̀lú ohun tó hàn sí àwọn o nínú ìmọ̀ o obìnrin ọkùnrin yìí ò lè súnmọ́ obìnrin kò dọ̀mọ́ rárá irúfẹ́ obìnrin yẹn wọ́n wà fàyè bilkhiyà ó wà lè ṣẹ̀ṣà ẹ̀ ìmọ̀ albàkọ́ màáhù bóyá kó máa wà pẹ̀lú ọkọ yẹn ni awo tọ́lák awo ìkọlò àbí kó síkì fún àlùkọlò lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe sòórò tí àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nínú oníṣègùn tí wọ́n ti ṣàlàyé pé pẹ̀lú táwọn rí gbogbo tẹ́sí táwọn ṣe yìí bí ọkùnrin yìí wà fún àìmọye ọdún àtọ̀ rẹ̀ kò lè di ọmọ tẹ́lẹ̀ wa confirmed irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ṣẹ̀rẹ́ wà fún ní option tó bá fẹ́ dúró tí ò bá fẹ́ dúró á ṣèké fún kúlò ọkùnrin yóò sì yọ̀ǹda rẹ̀ ṣùgbọ́n aslan low sperm counting àwọn àfọ òfin sí nínú àwọn àléébù tí obìnrin ó lè sọ pé òun fẹ́ ṣe fásitì nìkan hada wallahu ta'ala alam. جزاكم الله خير شيخنا السلام عليكم ان شاء الله اوائل شيخنا جزاك الله خير السلام عليكم سبحانك اللهم وبحمدك إن شاء الله يكون يعني. طيب،